Ẹ hallelujah. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo gbé Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ àti àánú tí bàbá fi kà wá yẹ láti lè jẹ́ alààyè ọkàn lónìí. orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí Olúwa ẹni ọ̀wọ̀ láti ilé ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè. Mo sì fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa níbikíbi tí a ti ń gbọ́ wa ní wákàtí yìí ní orúkọ Jésù Kristi a fẹ́ gbé Ọlọ́run ga fún gbogbo àwọn, àwọn ìwé tí à ń rí, àwọn eh ìpè gbogbo tí à ń gbà lórí àwọn ọ̀rọ̀ gbogbo tí à ń gbọ́ bó ṣe ń bùkún fún ayé wa, ṣe ayé wa ní àǹfààní. Mo gbàdúrà pé Ọlọ́run yóò tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ àti iṣẹ́ ìyanu rẹ̀ nínú ayé wa bí a ti ṣe ń gbọ́, bí a sì ti ń rí àwọn ọwọ́ Ọlọ́run sí. A máa rọ́wọ́ Ọlọ́run síwájú àti síwájú sí ní orúkọ Jésù Kristi. ní òní yìí ní agbára Ọlọ́run, a ó máa kíyèsí ohun tí mo ní ọ̀rọ̀ tí Ọlọ́run fẹ́ ká jọ kíyèsí. A ó máa wò ó wípé eh, tí mo bá yàn láti lè mú ìjẹ́rìísí ní ọ̀kúnkúndùn wípé mi ò lè fa ohunkóhun sẹ́yìn fún àwọn tí mo gbọ́dọ̀ tí mo yàn láti lè fi ara mi sí abẹ́ ìjẹ́rìísí wọn. Mi ò gbọ́dọ̀ fa ohunkóhun sẹ́yìn, mi ò gbọ́dọ̀ fa ohunkóhun sẹ́yìn fún àwọn tí mo yàn láti fi ara mi sí abẹ́ ìjẹ́rìísí wọn. Ẹ jẹ́ kí a gbàdúrà kí a tó máa tẹ̀síwájú. Àjíǹde àti ìyè a dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹ̀yin ni Ọlọ́run wa. A gbàdúrà wípé àánú tẹ fi kà wá yẹ yìí. Ẹ jẹ́ kí àánú yìí náà kó borí láti lè jẹ́ kí ọ̀rọ̀ yín nínú ayé wa kó lè jásí ìbùkún, kí orúkọ yín kó sì di àyìn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ ká ṣí bèrè wa sínú ìwé Jeremáyà. Ìwé Jeremáyà láti rí ìdáhùn sí ọ̀rọ̀ yìí. Ẹ̀ mo gbàgbọ́ Ọlọ́run yóò kọ́ wa láti inú ìwé Jeremáyà. Ìwé Jeremáyà orí ike, ike ìkẹtàléní ọgbọ̀n. Ìwé Jeremáyà orí ìkẹtàléní, orí ìkẹtàléní, oh sorry, ẹ má bínú ẹ jọ̀ọ́. Orí ìkẹtàléní ogún. Ìwé Jeremáyà orí ìkẹtàléní ogún. Ẹsẹ ìkẹrìnléní ogún. Jeremiah 23 verse verse 24 ìwé Jeremiah orí ìkẹtàléní ogún ẹsẹ̀ ìkẹrìnléní ogún bíbélì wípé ó ní ẹnikẹ́ni ẹnikẹ́ni lè fi ara rẹ̀ pamọ́ ní ibi ìkọ̀kọ̀ tí èmi kì yóò rí i ni Olúwa wí ó ní Èmi kò wá kún ọ̀run àti ayé ni Olúwa wí. Ẹ ké hallelujah. Eléyìí jẹ́ ọ̀rọ̀, Ọlọ́run jẹ́ ọ̀rọ̀ ìbéèrè tí Ọlọ́run tó ń, tó ń bi Jeremiah léèrè. Nínú ọ̀rọ̀ tí Ọlọ́run bá Jeremiah sọ, ẹ rí i pé Ọlọ́run jẹ́, Ọlọ́run fi ara wọn hàn báyìí bí Ọlọ́run tó kún ọ̀run, tó kún ayé, gẹ́gẹ́ bí Ọlọ́run tó yẹ pé ó rí ohun gbogbo tí ó sì mọ ohun gbogbo èyí tó wà ní òkùnkùn ni àbí èyí tó wà ní ìmọ́lẹ̀. Ẹ̀rí, Ọlọ́run fi ara ẹ̀ fi hàn nítorí àwọn ọmọ Ísírẹ́lì ní àkókò yìí wọ́n ń gbé ìgbésẹ̀, wọ́n yan àti máa bọ òrìṣà, wọ́n yàn láti tẹ̀síwájú láti máa ṣe ìfẹ́nú ara wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń lọ sí tẹ́ḿpìlì Ọlọ́run bákan náà. Bẹ́ẹ̀ ni wọ́n ń gbàdúrà bákan náà. Bẹ́ẹ̀ ni wọ́n ń ka ọ̀rọ̀ Ọlọ́run bákan náà. Ṣùgbọ́n gbogbo èyí tí wọ́n ń ṣe yìí lórí ẹ̀tàn ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ torí wípé ọkàn wọn ò tọ́ tààrà pẹ̀lú ọlọ́run ọlọ́run wa ń sọ mí báyìí wípé òun rí gbogbo àṣírí tó ń gbé pamọ́ yìí tí wọ́n sì tán fi ń bá òun ọlọ́run rìn yìí ó lóun rí gbogbo àṣírí ọkàn wọn ó lóun kún ayé òun kún ọ̀run òun rí òkùnkùn àti ìmọ́lẹ̀ bákan náà lójú òun ló ṣe rí ọlọ́run ń sọ fún wọn wípé wọn ò lè fi ohunkóhun pamọ́ fún òun ọlọ́run ọlọ́run mọ ìsinsìnyí ó mọ àti máa ṣe bọ̀ bẹ́ẹ̀ ló sì mọ ọjọ́ iwájú wọn ọlọ́run mọ̀ wípé ìwà tí wọ́n ń wù èèyàn tí wọ́n yàn láti máa bọ̀rìṣà kọ́ máa fòrìṣà sábẹ́ kọ́ máa kọ́ máa sin òun ọlọ́run ọlọ́run mọ̀ pé ó máa kó ìyà jẹ wọ́n ó máa mú wọn lọ sínú sí nǹkan tí à ń pè ní ìgbèkùn ìgbèkùn bábílónì ọlọ́run sì ń kí wọn nílọ̀ nípa ìwà ìwà tí òun níyì gẹ́gẹ́ bí ìwà àti ìṣẹ̀dá òun ọlọ́run wípé òun rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe níkọ̀rọ̀ kí wọ́n jáwọ́ kí wọ́n yé ṣe bẹ́ẹ̀ eléyìí sì gbọ́dọ̀ jẹ́ ẹ̀kọ́ fún èmi àti ìwọ náà wípé ẹni tí a fi ara wa sí àwọn tí a ti yàn láti fi ara wa sí abẹ́ ìjẹ́rìísí láti máa ràn wá lọ́wọ́ láti lè kó wa ní ìjánu láti ràn wá lọ́wọ́ láti gbà wá nímọ̀ràn láti ràn wá lọ́wọ́ láti fọ̀rọ̀ Ọlọ́run fi bọ́ wa láti ràn wá lọ́wọ́ nínú àwọn ìpinnu àbí ìgbésẹ̀ wa tá a bá fi ohunkóhun pamọ́ nísìn fún wọn tá ò sọ jáde tá a rò pé a lè gbé yẹn ságbárí wa àbí gbé yẹn sí ọkàn wa tá a rò pé a ò ní sọ fún àwọn nǹkan tá a fi pamọ́ yìí òun ló máa wá di tó máa wá tó máa wá bẹ́ tá a di ìṣòro ní ọjọ́ ọ̀la àwọn ọ̀rọ̀ gbogbo tá a fi sábẹ́ ahọ́n tá ò sọ wọ̀nyí àwọn ọ̀rọ̀ gbogbo tá a fi sábẹ́ ahọ́n tá ò tú síta gbangba wọ̀nyí àwọn ìpinnu tá à ń gbé ní kẹ́lẹ́kẹ́lẹ́ tá ò sọ fẹ́ nìkejì yìí tó sì yẹ ká jẹ́ kí wọ́n mọ̀ àwọn ló máa wá ń di ohun ìyọnu nígbà tó bá yá tó jẹ́ pé á wá di àkóbá ńlá fún ènìyàn ìyàwó tó ń ránṣẹ́ nǹkan kẹ́lẹ́kẹ́lẹ́ tí ò sọ fọ́kọ ẹ̀ tó sì yẹ kó sọ fún ọkọ ẹ̀ tó yẹ kó jẹ́ pé ọkọ gbúdọ̀ mọ̀ àwọn ìgbésẹ̀ gbogbo tó ń gbé tó ṣàyàn kẹ́lẹ́kẹ́lẹ́ tó lọ ń gbé ìgbésẹ̀ tó ń ṣe àwọn nǹkan kan tó bá yá pẹ̀lú àkókò táṣìírí bá tú àwọn ọ̀rọ̀ yìí á di wàhálà á di ìyọnu eléyìí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ilé kó tú eléyìí ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìgbé ayé tí ìbá wà ní àlàáfíà eléyìí ló ń jẹ́ kí ó ṣe kíni o kó di kó kó kó máa rí kó wà nú ìyọnu ọ̀pọ̀lọpọ̀ ẹbí wà nú ìyọnu lónìí torí pé bàbá àti ìyá wọn ò finú han ara wọn ó yẹ kán jọ máa rìn ní ìgbésẹ̀ kán máa jọ máa fi ara wọn sí abẹ́ ìjẹ́rìísí kán jọ máa fi ara wọn sí abẹ́ ìjẹ́rìísí kólúkólùkù máa sọ nǹkan tó ń ṣe fún ara wọn nínú ìdàpọ̀ wọn nínú ìrìn àjò wọn ṣùgbọ́n torí pé wọn ò sọ jáde ọkọ ń kọ́lé kò sọ fún ìyàwó ìyàwó ń ṣí ń ṣí ilé ìfowópamọ́ kò sọ fọ́kọ irú ọkọ irú irú ìyàwó bẹ́ẹ̀ tó bá ní bí ara ẹ̀ ò yá ni tó jẹ́ pé ó wà nírú nírú ipò tó jẹ́ pé kò lè sọ̀rọ̀ tí ò lè mọ nǹkan ẹ rí i pé owó tó kó pamọ́ yẹn ẹlòmíì ló máa jẹ́ mọ́lẹ̀ àwọn bàbá àtìyá tí wọ́n fi ń hanra wọn dépò máa sọ fáwọn ọmọ wọn tí wọ́n fi àwọn ọmọ wọn tí wọ́n tí wọ́n sọ̀rọ̀ jáde fún àwọn ọmọ wọn láti fi ara wọn sí sí abẹ́ ìjẹ́rìísí ẹ rí i pé nǹkan dáradára tí wọ́n ní á jẹ́ pé ẹlòmíì ló máa ṣe kí ni o ẹlòmíì ló máa jẹ́ ẹlòmíì ló máa jẹ́ àwọn àǹfààní wọ̀nyẹn ọwọ́ ẹlòmíì ló máa bọ́ sí kò sí wu ọlọ́run ká ṣiṣẹ́ kó jẹ́ pé ẹlòmíì ló máa jẹ́ ègún ni kò ń ṣe ìbùkún ọlọ́run ló jẹ́ pé ọkọ àtìyàwó á ṣiṣẹ́ tí ó jẹ́ pé òógùn wọn yẹn á bọ́ sí ọwọ́ ẹlòmíràn nítorí pé wọn ò fi ara wọn wọn ò finú hanra wọn ọ̀rẹ́ tí wọ́n ti yọyàn láti jọ máa rìn papọ̀ tí wọn ò bára wọn sọ àwọn òtítọ́ ọ̀rọ̀ tí wọn ò finú han ara wọn dé ohun tí lórí nǹkan tí wọ́n jọ pinnu àti máa ṣe ni mò ń sọ yìí o torí bóyá ọ̀rẹ́ wọ́n jọ wọ́n láṣẹ láti sọ nǹkan fúnra wọn àbí láti ṣùgbọ́n tó bá jẹ́ pọ́n ti jọ parapọ̀ wípé nǹkan báyìí làwọn fẹ́ ṣe ní àkókò kan tó yẹ pé ẹnìkan wá ń yọ́lẹ̀ dà tí ò ṣe kinní yẹn àbó ń ṣe nǹkan kan tó yẹ pé tí ò sọ fún ẹnìkejì ẹ̀ ohun kan tó gbé pamọ́ yẹn òun náà ló máa wá ya ọ̀rẹ́ yẹn nígbà tó bá yá ilé iṣẹ́ tó jẹ́ pé ó yẹ kó ọ̀gá sọ àwọn nǹkan tó yẹ pé wọ́n jọ fẹ́ gbìmọ̀ jọ fẹ́ ṣe ṣùgbọ́n tó gbé pamọ́ tí ò sọ fún wọn nígbà tó bá yá èyí tó fi pamọ́ tí ò sọ yẹ òun ló máa di àkóbá tó jẹ́ pé ó lè jẹ́ kí ilé kó wálẹ̀ ó lè jẹ́ kí okòwò kó rún a gbọ́dọ̀ lè kíyèsí eléyìí wípé àwọn tí a bá jọ fi ara wa tá a jọ ń ṣe nǹkan papọ̀ tá a jọ fi ara wa sí abẹ́ ìjẹ́rìísí yẹn a gbọ́dọ̀ jẹ́ kí inú wa kó tán a gbọ́dọ̀ jẹ́ kí inú wa kó kí gbogbo nǹkan tá à ń ṣe kó kó ṣe payá ká lè jọ sọ gbogbo nǹkan tá a jọ sọ nítorí yẹ ká ṣe kájọ máa sọ kájọ máa gbégbèsè kájọ máa mọ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ àwọn ìta àfipamọ́ yìí tá a fipamọ́ bí àṣírí yìí òun ló máa jẹ́ bí àkóbá ọlọ́run sọ pé òun mọ ohun gbogbo èèyàn pàápàá nígbà tó bá yá bíbélì jésù jẹ́ kó yọ wípé àwọn nǹkan tá a ṣe tá a gbé kọ̀rọ̀ ṣe tá a ṣe ní kọ̀kọ̀ ó nígbà tó bá yá ó láṣìírí ẹ̀ ó lórí ilé láò ti kéde ẹ̀ fún gbogbo ayé láti gbọ́ ìwọ tí ò ń mi kí ni nǹkan tó ń fi pamọ́ fún ọkọ rẹ ìwọ bí ìyàwó ìwọ ìyàwó kí ni nǹkan tó ń fi pamọ́ fún ọkọ rẹ tó ò sọ fún ọkọ ẹ ìwọ ọmọ kí ló ń fi pamọ́ fún bàbá kí ló ń fi pamọ́ fún àwọn òbí ìwọ ẹ̀gbọ́n kí ló ń fi pamọ́ fún àbúrò tó sì yẹ kẹ́ ẹ jọ mọ̀ ìwọ àbúrò kí ni nǹkan tó fi pamọ́ fún ẹ̀gbọ́n ìwọ òṣìṣẹ́ kí ni nǹkan tó fi pamọ́ fún ọkọ ìwọ ìránṣẹ́ Ọlọ́run kí ló ń fi pamọ́ fún àwọn ọmọ ìjọ ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí ló yẹ pé olùṣọ́ àgùntàn ò fi òtítọ́ kò fi hàn àwọn ọmọ ọmọ ìjọ nígbà tó bá yá irú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ máa tú kágbẹ̀yìn ni ìdí ẹ̀ ni pé kò fi gbogbo òtítọ́ kò fi hàn wọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún paul tó ń sọ nìyẹn nínú ìwé ìṣàwọn àpòstélì ìṣàwọn àpòstélì orí ogún ó ń sọ níbẹ̀ fún àwọn ará ìjọ éfésù ó ní ẹ mọ̀ pé òun ò fi gbogbo òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run òun ò fi pamọ́ fún yín gbogbo ẹ̀ pátá ló fi hàn wọ́n àwọn ló máa ṣèpinnu láti tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run àbí kán má tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run àwa pẹ̀lú gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run a gbọ́dọ̀ lè fi gbogbo òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run fi hàn àwọn ènìyàn a ò gbọ́dọ̀ fi ohunkóhun pamọ́ ìdí ẹ̀ ni pé àwọn ọmọ ìjọ àwa kọ́ ló kó wọn jọ Ọlọ́run ló kó wọn jọ a ò sì gbọ́dọ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run kọ̀ọ̀kan pamọ́ fún wọn bẹ́ẹ̀ náà ni ọmọ ìjọ gbọ́dọ̀ fi ohun kọ̀ọ̀kan pamọ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a bá lè tẹ̀síwájú láti lè tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí láti jẹ́ kí gbogbo ìṣe wa gbogbo ọ̀rọ̀ wa kó wà ní ìjẹ́rìísí kó jẹ́ pé a máa hold ara wa accountable to God and to ourselves a lè jẹ́ kí ìdílé wa a lè jẹ́ kí ayé wa a lè jẹ́ kí ìdáwọ́lé wa oko wa gbogbo bẹ́ẹ̀ a lè jẹ́ kó ní àlàáfíà a sì lè jẹ́ kó rọrùn fún wa láti lè tẹ̀síwájú láti máa ṣàkóso wọn. ibi tí a ó mú ọ̀rọ̀ yìí tá ó dá ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ òní tá a máa dá dúró sí òun nìyẹn mo gbàgbọ́ wípé Ọlọ́run ti bá ẹnìkan sọ̀rọ̀ mo gbàgbọ́ pé Ọlọ́run ti pe ẹnìkan á sì dá a padà sí ojú ọ̀nà ìtòótọ́ tó yẹ fún ìgbé ayé wa láti lè rìn ní orúkọ Jésù Kristi ní ọjọ́ mẹ́jọ a tún máa pàdé ní àkókò yìí bákan náà kí a tó máa lọ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà bàbá wa àti ọlọ́run àjíǹde àti adúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹ̀yin ni ọlọ́run àti pàápàá adúpẹ́ torí pé ẹ rán ọ̀rọ̀ yín sí wa a sì gbàgbé pé ọ̀rọ̀ yìí yóò ṣe ayé wa láǹfààní yóò pe ayé wa padà yóò sàn ìmọ́lẹ̀ sí ayé wa fún ògo orúkọ yín adúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́jọ ẹ fàánú kà wá máa dúpẹ́ o ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi.